kú dédé àsìkò yìí ní gbogbo bíi tẹ́ ti ń wò wá ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ tẹlifíṣọ̀n Orísun a ó máa ti bí pẹlẹbẹ mú ọ̀lẹ̀jẹ̀ Sekinat Ọláìdéraji ní orúkọ mi. lẹ́yìn ìṣekúpani àti ìkọlù ikọ̀ Boko Haram èyí tó wáyé ní abúlé kan tó ń jẹ́ abúlé haúná ní ìpínlẹ̀ Borno láàrin ọ̀sẹ̀ yìí àwọn ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ti pè fún ìwádìí tó péye lórí ìṣẹ̀lẹ̀ náà ilé ìgbìmọ̀ aṣojúṣòfin tún fẹ́ kí ààrẹ kéde ìlú òfararọ lórí ètò ààbò bẹ́ẹ̀ ló gún ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé lórí ètò ààbò ní kẹ́sẹ́ láti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún àti ìdí tí àwọn ọmọ ogun tó wà ní àríwá ìlà oòrùn kò fi lágbára tó láti ṣiṣẹ́ wọn bó ti yẹ. ọjọ́ àìkú tó kọjá ni àwọn arìnrìn-àjò alẹ́ gba ọ̀nà abúlé haúná lẹ́yìn tí ikọ̀ ọmọ ogun ti ojú ọ̀nà márosẹ̀ Damaturu sí Màdúgùrí pa èyí tí wọ́n ti pa ní agogo mẹ́fà ìrọ̀lẹ́ àmọ́ títí ojú ọ̀nà ọ̀hún pa láti gbégi dínà ìṣẹ̀lẹ̀ ńlá bí àwọn ikọ̀ Boko Haram wá já sí àṣìṣe ńlá fún ikọ̀ ológun bí àwọn òkú ṣe sùn lọ náà ni wọ́n dáná sun ọkọ̀ méjìdínlógún bí wọ́n sì ti ṣíná bolẹ̀ lé àwọn arìnrìn náà bákan náà ni àwọn onísùnmọ̀mí ọ̀hún tún jẹ́ àwọn arìnrìn mìíràn gbé sá lọ ẹ̀wẹ̀ ọmọ ilégbèmọ̀ aṣojúṣòfin tó tún jẹ́ akójànú ilé Mohammed Mongunu wá nawọ́ ọ̀rọ̀ ọ̀hún sókè pé ìkọlù ọ̀hún kò bá má wáyé bí ikọ̀ ọmọ ogun kò bá fi àwọn arìnrìn-àjò ọ̀hún sílẹ̀ ní àṣálẹ́ náà èyí tó túmọ̀ sí wípé wọ́n ti sọ ètò ààbò tó yẹ kí wọ́n dáàbò bo àwọn ènìyàn náà nù. ní ìkín ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn Ahmed Jahar náà sọ wípé ọ̀kan lára àwọn ọkọ̀ tí kò rọ́nà gbà lọ́jọ́ ọ̀hún ní ọkọ̀ àjàgbé epo arọ epo rọ̀bì tó ń lọ sí Màdúgùrí èyí tó sì jẹ́ ti ikọ̀ ọmọ ogun ó wá jẹ́ ìyàlẹ́nu fún un bí ikọ̀ ọmọ ogun ṣe lè fi ọkọ̀ agbépo rẹ̀ sílẹ̀ lójú ọ̀nà tó ti pa sí ọwọ́ àwọn ọ̀daràn afẹ̀míṣòfò ọ̀hún ó tún ní wọ́n ti ojú ọ̀nà márosẹ̀ náà pa ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí àsìkò tó yẹ kí wọ́n tì í ó sì tún bu ẹnu àtẹ́ lù bí ikọ̀ ọmọ ogun kò ṣe ṣe ìwádìí àti ìfimúfilẹ̀ tó kí wọ́n tó ti ojú ọ̀nà ọ̀hún lásìkò náà. ẹ̀wẹ̀ lójúnà àti dáàbò ara wọn ikọ̀ ológun ti ṣe ohun tí wọ́n ń pè ní super camps tó jẹ́ ibi ìpàgọ́ ààbò látàrí bí ọ̀pọ̀ bárẹ́kè wọn kò ti lè dáàbò bò wọ́n tó. aṣojúṣòfin Jaha wá ń béèrè ìdí tí àwọn ológun náà fi ń ṣe ibi ìpàgọ́ tí wọ́n ń pè ní super camps ọ̀hún ní agbègbè haúná tó mú wọn máa ti ọ̀nà tó ń wọ abúlé hanná pa. ilé ìgbìmọ̀ aṣojúṣòfin wa ké sí ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé tó wà nídìí rẹ̀ láti ṣe ìwádìí finifini lórí ibi ìpàgọ́ tí àwọn ológun ṣẹ̀ṣẹ̀ gbé ìgbésẹ̀ rẹ̀ láti máa fi dáàbò bo ara wọn lọ́wọ́ ikọ̀ Boko Haram èyí tó wá mú kí àwọn ènìyàn tó wà nínú ọkọ̀ márùn náà gbà tó sì mú wọn gba abúlé hanná kí ikọ̀ Boko Haram tó dáná sun wọ́n. lákòótán aṣojúṣòfin Ndudi Elumelu mú wá sí ìrántí bí àwọn aṣòfin náà ṣe ké sí ààrẹ Muhammadu Buhari láti yọ gbogbo ọ̀gá àgbà ikọ̀ ológun àti àwọn balógun ikọ̀ ẹ̀ṣọ́ ààbò gbogbo níṣẹ́ kí ó sì fi àwọn ẹlòmíràn rọ́pò wọn nítorí ètò ààbò tó ti bàjẹ́ ju bí ó ti yẹ lọ nítorí ó dàbí wípé ọ̀rọ̀ ètò ààbò kò fẹ́ yé àwọn ọ̀gá ogun náà mọ́ ààrẹ muhammadu buhari ti lọ ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ borno láti bá àwọn ènìyàn náà kẹ́dùn lórí ìkọlù tó ṣẹ̀ wáyé ní ìlú borno bẹ́ẹ̀ ló sọ wípé kò ṣeé ṣe kí ikọ̀ boko haram ó mọ fojoojúmọ́ ṣọṣẹ́ bí kò bá ní ìrànwọ́ àwọn ọmọ ilẹ̀ náà ààrẹ buhari tó lọ kẹ́dùn pẹ̀lú àwọn ènìyàn ìpínlẹ̀ borno lórí ìkọlù tó wáyé láìpẹ́ yìí ní auna ní ìjọba ìbílẹ̀ kondoga èyí tó gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí sọ wípé àwọn kò lè ṣe àṣeyọrí kankan nínú ìgbógun ti ìgbésùmọ̀mí bí àwọn ènìyàn kò bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba. ó ní láìsí ìrànwọ́ àwọn ọmọ onílẹ̀ tó ń fún àwọn oníṣẹ́ ńlá abẹ ọ̀hún lọ́wọ́ kò ṣeé ṣe kí ikọ̀ ọ̀hún máa fojoojúmọ́ kọlu àwọn ènìyàn. ó tún ní pẹ̀lú bí àṣà àti ìṣe àwọn ṣe rí ó sì ń ya òun lẹ́nu bí Boko Haram ṣe ń lágbára sí i di àsìkò yìí. ó ní gẹ́gẹ́ bí ojúṣe ìjọba rẹ̀ láti pèsè ètò ààbò tó péye ó ń sa ipá rẹ̀ lórí ọ̀rọ̀ náà. lákòótán ó rọ àwọn ènìyàn ìpínlẹ̀ Borno láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n sì mọ ọ̀nà tí àwọn tó jẹ́ Boko Haram náà ń gbà wọlé sí wọn lára. àwọn adarí ọmọ ẹgbẹ́ òṣèlú PDP kan ti búra àtìlẹ́yìn wọn fún gómìnà abdulrahman abdulrazak ti ìpínlẹ̀ kwara nínú ọ̀sẹ̀ yìí wọ́n ní ọ̀nà ìṣèjọba gómìnà ọ̀hún ìwà ìrẹ̀lẹ̀ rẹ̀ àti bí ó ti nífẹ̀ẹ́ àwọn mẹ̀kúnnù jẹ́ nǹkan ìwúrí fún àwọn àwọn adarí ẹgbẹ́ òṣèlú pdp ọ̀hún ní ọ̀pọ̀ àwọn tí ẹgbẹ́ náà dá dúró fún ìgbà ráńpẹ́ tó jẹ́ àwọn alága ìjọba ìbílẹ̀ àwọn àgbà lóbìnrin àti àwọn olórí ọ̀dọ́ wọ́n wá ṣe àbẹ̀wò sí gómìnà abdulrahman abdulrazak lọ́fíìsì rẹ̀ ní ilé ìjọba tó wà ní ìlú Ìlọrin ọ̀kan lára àwọn àgbà ẹgbẹ́ òṣèlú PDP náà Ọbalọ́lá Sulaiman sọ wípé ọ̀nà tí gómìnà ọ̀hún gbà ṣe ìjọba jẹ́ èyí tó ń dùn mọ́ àwọn nínú ẹ̀wẹ̀ alukoro ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kwara Túndé Àṣàolú sọ wípé kò sí àwọn ọmọ ẹgbẹ́ wọn kankan tó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti wípé gbogbo àwọn tó lọ kí gómìnà abdulrahman abdulrasaq lọ́fíìsì rẹ̀ kọ̀ lọ láyé ara wọn ni kì í ṣe ẹgbẹ́ ló ràn wọ́n lọ. ó tún ní bí ó bá wù àwọn tó lọ ṣe àbẹ̀wò náà wọ́n lè pinnu láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC kò kàn wọ́n nítorí ìpinnu wọn ni. ó ní ó fi hàn wípé wọ́n ti ń ṣe àjọṣepọ̀ ìdákọ́ńkọ́ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC tẹ́lẹ̀ kó tó di ìgbà tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí gómìnà náà lákòótán Túndé Àṣàolú ní àbẹ̀wò wọn sí gómìnà ọ̀hún kó tún irun kan lára ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kwara. gómìnà Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó ti rọ ìjọba àpapọ̀ láti rí dájú wípé àtúnṣe tó ń lọ lọ́wọ́ lórí ojúnà Èkó sí ìlú Badagry jẹ́ ojúlówó àti èyí tó péye. Sanwó-Olú yìí nígbà tó gba ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé ilégbìmọ̀ aṣòfin tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ òde lálejò ní ilé ìjọba tó wà ní ìlú aláùsá ìkẹjà alága ìgbìmọ̀ náà aṣòfin àdàmú àlẹ́rọ̀ ló darí wọn lọ ṣe àbẹ̀wò sí gómìnà ọ̀hún gómìnà sanwóolu tó ṣàlàyé pé ìjọba rẹ̀ ń ṣiṣẹ́ lórí ọ̀nà márosẹ̀ olójú mẹ́wàá láti ìfáfitì lásù sí ìlú òkòkò michael gbàgbọ́ wípé ó yẹ kí iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ òde àti iṣẹ́ àkànṣe náà ṣe gẹ́gẹ́ ó ní gẹ́gẹ́ bí ojúnà ọ̀hún ti jẹ́ èyí tó so nàìjíríà àti orílẹ̀-èdè mìíràn kó ní bójúmu bí ó bá jẹ́ òpópónà olójú méjì péré lákòótán ó dúpẹ́ lọ́wọ́ ààrẹ muhammadu buhari fún àtìlẹ́yìn rẹ̀ láti inú àbá ètò ìṣúná èyí tó ya owó sọ́tọ̀ fún àtúnṣe àwọn ojú náà ó sì tún dúpẹ́ lọ́wọ́ ìgbìmọ̀ asòfin tó lọ ṣe àbẹ̀wò sí ní ọ́fíìsì rẹ̀ ó wáá fi ń dá wọn lójú pé gbogbo ohun tó bá yẹ kí ìjọba rẹ̀ ṣe lórí ojúnà náà ni àwọn yóò ṣe. gómìnà ìpínlẹ̀ Ògùn gómìnà Dàpọ̀ Abíọ́dún ti sọ wípé òun ti forí jì gómìnà àná nípínlẹ̀ náà ìyẹn asòfin Ìbíkúnlé Amósù àti àwọn olólùfẹ́ rẹ̀ lórí rògbòdìyàn tó wáyé ní ọjọ́ ìpolongo ìbò ti ọdún tó kọjá ní ọjọ́ kọkànlá oṣù kejì ọdún 2019 àwọn olólùfẹ́ amosul tó jẹ́ ọmọ ẹgbẹ́ Allied People's Movement ni wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n sọ ààrẹ Buhari àti àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC lókò lásìkò ìpolongo ìbò gómìnà akọ̀wé ìlú koro sí gómìnà Dàpọ̀ Abíọ́dún kunle Sọmọrin nínú àtẹ̀jáde kan sọ wípé gómìnà ọ̀hún nínú ìpàdé tó wáyé ní ọ́fíìsì rẹ̀ rántí rògbòdìyàn tó ṣẹlẹ̀ lásìkò ìpolongo ìbò rẹ̀ àti bí àwọn olólùfẹ́ Amosu ṣe lẹ̀ ààrẹ lóko lọ́jọ́ náà tóun ti alága ẹgbẹ́ òṣèlú APC Adams Oshiomhole aṣíwájú nínú ẹgbẹ́ ọ̀hún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àná tó tún jẹ́ mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé ní orílẹ̀-èdè yìí ìyẹn Rauf Arẹ́gbẹ́ṣọlá àti àwọn àgbààgbà ẹgbẹ́ APC mìíràn ó ní rògbòdìyàn náà bẹ́ sílẹ̀ nígbà tí àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC gbé àsíá APC lé òun lọ́wọ́ ó wá ní gómìnà Abíọ́dún ni òun kò bínú sí gbogbo àwọn tó sọ òun àti àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC lóko òun sì ti foríjì wọ́n ní báyìí ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ ìròyìn ṣì ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀.